ونستعينه ونستهديه ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحابه وأزواجه وذرياته وتابعين لهم بإحسان إلى يوم الدين وبعد والسلام عليكم ورحمة الله وبركاته ألا وقفنا ولا وبا أترى كيف يكون وكواتاجوا أنجوا محمد صلى الله عليه وسلم kẹlọ ma bá àwọn sọ̀hábà ìkó sì ma bá gbogbo àwọn tí wọ́n ti dáadáa tẹ̀lé ìlànà ẹ̀ ọ̀bẹ̀ ọlọ́wọ́ bá lè tọ́lá fún àwọn olùkọ́ wa ọlọ́mbà wa tàn wọ́n lẹ́sùn lórí gbogbo àwọn òbí tó tó wa àánú ọlọ́run kọ́lọ́run kó tó kọ́ mọ̀ wá pẹ̀lú wọn. ọwọ́ bẹ ìrọ̀ ọlọ́run ọba fún gbogbo ẹnìkọ̀ọ̀kan wa náà lílọ bíbọ̀ jíjẹ mímu níná lílò wa abẹ́ ìrọ̀ ọlọ́run tí ọlọ́run ọba àlekè ọlá kọ́mísà bá a fi ní ọ̀run ìdá àmọ́tí ya arhamar rahmin. pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba àlekè ọlá a ó máa nínú tẹ̀síru súrátù nìsá ilé ìtàǹbà bọ̀ wá áyà tí a sì ń tú lọ́wọ́lọ́wọ́ òun náà ni áyà ar-rijalu qawwamuna 'ala nìsá òun náà la tú níjẹta òun náà la tún tú lánàá tá a fi áyà kan fún yìí ló fà tàbí wò ó bùkátà láti àwọn ìfọ́síwẹ́wẹ́ kan nínú ẹ̀ nítorí pé a rí i pé ìdílé bá dúró ayédùó torí pé kò sí ti ń jẹ́ ìdílé àbí kò sí ti ń jẹ́ ayé kò sí ti ń jẹ́ mùjámáwù kò sí ti ń jẹ́ sòsáìtì kan tó ju wípé ìdílé tiẹ̀ ìdílé tòun ìdílé tèmi tí ń jẹ́ mùsùlùmí náà nìyẹn. ẹnì kọ̀ọ̀kan wa táwa wá lè gbìyànjú tá a bá lè jẹ́ kí ìdílé wa kó dúró déédéé bó ti tọ́ àti bó ti yẹ láàrin wípé àwùjọ wọ́ọ̀dà ìyẹn láti wò ó pé gbogbo ohun tí ó bùkátà láti mọ̀ lábala eléyìí níwọ̀nba pé díẹ̀ náà láà lè sọ mbẹ̀ ṣùgbọ́n ẹnu tí ẹ̀hún náà taari kó abùkátà sí ló dáa púpọ̀ ká lè bójútó. ìyẹn láti ṣàlàyé fún wa lánàá nínú àwọn ẹ̀tọ́ eléyìí tí ọkọ nígbà lọ́dọ̀ ìyàwó ẹ̀ gẹ́gẹ́ bí obìnrin. gbogbo obìnrin tó bá lè rọ́jú tó lè ṣe eléyìí ó ma ẹ̀tọ́ rẹ̀ lẹ́tọ̀ọ́ wípé ẹ̀tọ́ leléyìí mo gbọ́dọ̀ ṣe fọ́kọ mi ẹ̀tọ́ tọkọ mi nígbà lọ́wọ́ mi leléyìí. tó mójútó bó ti yẹ mójútó mójútó tó mójútó bó ti yẹ kó mójútó ló ń ṣe ní òrèkóòrè nígbà tó yẹ kó ṣe é á rí pé irú eléyìí irú obìnrin yẹn òun náà rí èrè rẹ̀ jẹ láyé ń bí àtijọ́ gbẹlẹ̀ àrìsí àmọ́ pẹ̀lú. tó bá wá rí bẹ́ẹ̀ náà bá lè fi ọlá àṣẹ rẹ̀ tó pa ibẹ̀ náà ni àwọn àbáwọn onímọ̀ fífi tí wọ́n ti rí gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí fà jáde ẹ wá wo ọlọ́wọ́n bá retí ọlá nígbà tó sọ̀rọ̀ ẹ̀tọ́ nkálukú tán tó wá rí pé kò sí bí tí wù kó rí láàánú ó ti mọ àwọn tóun dá láàrin inú ẹni tó ṣe pé bí tí wù kẹsẹ̀ ọ̀rọ̀ tó ajá tí ó nù kò ní pọ́ béèrè ọlọ́dẹ yálà tó ní tó ṣàlàyé àkókò nàbí yálà lọ́kùnrin ni táyé òbí sí obìnrin tóbìnrin yóò fi bẹ̀rẹ̀ pé tọ́dá fún ẹjẹ́ káwọn ọpọlọ àwọn lẹ̀ àbí nú obìnrin náà ni ó sì ṣe aláyàkókò nàkíní yóò ní fẹ́ gbọ́ tó fi wá sú ọkùnrin pé tọ̀ ẹ́ dákun ẹ̀mí tèmi ò lè gbé eléyìí máa o ẹ̀tú wa ká ìyẹn lè tọ́ ọba àlejò ọlọ́wà sọ fún wa ní ibi ayé àtọ́tẹ̀lé pé. ó bá lọ jẹ́ sí pé àìgbọ́ra ẹni yé àìfẹnukò lórí ìgbépapọ̀ mọ́ gbogbo ìgbìyànjú tọkọ ṣe pẹ̀lú àwọn marohil ọlọ́ọ̀bà àlejò ọlá tó ní kọ́kọ́ gbà àwọn step tọkọ máa fọ́lò tọkọ máa tẹ̀lé láti lè túyàwó ẹ̀ ṣe gbogbo ẹ̀ lọ́kọ́ gbìyànjú ìdáyàtán mẹ́nà lè wáyà ọlọ́run ti wíwíláì nínú ṣe tán ọ̀nà rẹ̀ jìn fa ìdú ńnà ọlọ́run ní ẹ kọ́kọ́ ti wá àti fún wọn ẹ bá wọn sọ̀rọ̀ ìyàwó yín ti ń ṣe tí ọ̀tẹ̀ yín lọ́rùn ẹ pè é ní kọ̀kọ̀ ẹ pè é ní gbangba tó lè tó ń ṣe yí ọ̀bá òfin ọlọ́run ọba mu wọ́n ṣe báyìí náà ẹni tó bá ṣe báyìí tó bá lè rọ́jú tó forí tì í lórí ọnu ọlọ́run ló jèrè ọmọ ẹni má ṣe lágídí náà ọlọ́run ọba àlekè láwọ̀ fẹ́ kóbìnrin ọmọ lágídí lábẹ́ ọkọ̀ ó ṣe wá àtúwọ̀n yìí òun ti bẹ́ẹ̀ àgbà yẹ̀yẹ́ tó ní bí ọ́ ṣe ọ̀ráwọ̀n àfóòwàsí ọ̀ráwọ̀n àfóòwàsí ẹnu ti ẹ lọ́tún ta wáàsí àgbẹ̀sí wáàsí obìnrin mi burú débẹ̀ ẹ ṣe lọ pàṣẹ wáàsí ẹni dùn ẹni náà dùn àá ẹ̀ta yẹ̀yẹ́ ló kù sí fọkọ́ ṣe tó bá tún dérú bẹ́ẹ̀ ọlọ́ọ̀bà àlejò ọlá ní tó ń lọ nẹ́ẹ̀sì. kí ni lẹ́ẹ̀fún yẹn òun náà ní kọ yan ẹ ẹ̀ lódì eléyìí àwa lè máa wò ó wípé ṣé nǹkan yẹn ti rí bẹ́ẹ̀ wọ̀lọ́ ìwọ náà ọba tó dá wa mọ̀ wá mo gbọ́ inú tí máa láàrin ọkọ yìí òun náà ní tọkọ ọba ti súnmọ́ ẹ lè tọ́lọ̀ ọba àlejò ọlọ́ba sọ lákà ìtì ẹ lè má ronú lọ́bẹ̀ àbí kó ṣe pé bóyá nínú ọgọ́rùn-ún wọ́n jẹ́ ọ̀ka tó ọ̀gbọ́n tọ́lọ̀ sọ yẹn yé ṣe tọ́lọ̀ ọba àlejò ọlọ́ba yìí pé nù tí máa dùn obìnrin náà lórun wà lóbìnrin tó bá sì wà lọ́wọ́ rẹ̀ ọlọ́ni ẹ fóorun dùn wá ẹ̀yìn wọn lódì níbi tuntun wa ẹ̀yìn sí lórí bẹ́ẹ̀dì ẹ̀ ọlọ́ni. òun ti wá mọ àwọn tó wù dá pé yọmọ wà nù wọn náà láwọn oríṣiríṣi ọ̀nà omi ń bẹ àìsàn kan ti ń bẹ láàrẹ̀ tí òjò bùkátà kọ́kọ́ dọ́dọ̀ wọn má ìyẹn ò ní wọ́ọ̀kì tàbí èyí tó ti yàyàkuyà ṣe pé títí lébá lóhùn ò ṣe àwọn ti ká òṣèlú ó rànù ní wọ́n yẹ pé lóyìn bá ń bá ní ọlọ́run ní tún ní ẹlọ́gbé àlọ́dásẹ̀ ọlọ́run ní ẹwà báwí níwọ̀n bá ráńpẹ́ ìyẹn wà lásàlàyé púpọ̀ yìí pé báwí náà ṣe kó lù bí ìjàmọ́ tó já wọn o torí wa arúgbìnrin bẹ́ẹ̀ mọ̀sán jẹ́ onígbà ẹ̀rọ pọ̀ kàrà gbá ni àti kẹrù pé mọ́mọ́ tó mọ́tò tọwọ́ já náà mọ́ àgbọ̀n yóò ní àìmọye àtúrọ̀ àtúrọ̀ àtúrọ̀ pọ̀ tó ti tẹ̀sẹ̀ fọ́yàwó lójú ẹjá máa ṣe sùúrù pẹ̀lú wọn ọkùnrin gidi ẹ̀ná ìyàwó ìtọ́nà ọba àlejò ọlá ń sọ ìbáwí níwọ̀n ni tí ó mọ̀ ẹ̀pọ̀ ọkàn wọn lábùkù kò ju báwọn lọ àtúrọ̀ pẹ̀lú kẹjọ rẹ̀ nítorí ayé kẹjọ tó ò sí wọ́n sókè yìí ọkàn wọn ara gbé adé ẹ̀ láì àbọ̀kà bíi kílé aṣọ ọkàn bíi kílé aṣọ ọkàn kó bọ́ lẹ́gbẹ̀ẹ́ gbogbo táà sọ yìí kò gbọ́dọ̀ tó débi ojú o kò gbọ́dọ̀ dé gbogbo tí ń jẹ́ fèsì rẹ̀ gbọ́dọ̀ tọ́sí rẹ̀ abẹ́rìndà torí ìdí eléyìí tẹ bá wá túnṣe eléyìí náà tẹ fọ́lọ́ gbogbo ẹ̀ kò sí àtúnṣe kankan níbẹ̀ náà bá lè tọ́lá ní tó bá rí bẹ́ẹ̀ wá bọ́ àtúnhùn wá bọ́ àtúnhùn àkàmá mi ní àálì. Bàyọ̀ ti fún ṣíkọ́ ọ̀gbìn ìgbà bá wà lóòrùn àwọn ọ̀jọ̀gbọ́n nídìí ilé ọkọ ẹwà àwọn ọ̀jọ̀gbọ́n ẹwọ́lọ́wọ́n asọ́lànà ọlọ́wọ́ kan sọ kan hàn ó fún wọn ní qualification tó ń wá lára wọn ọ̀jọ̀gbọ́n èèyàn olórí tútù èèyàn ọlọ́pọlọ èèyàn oúnjẹ́dẹ́ èèyàn tó jẹ́ olùbẹ̀rù ọlọ́run gbogbo ẹ̀ ló pé sílẹ̀. ẹ bá ibi ọtọ tó fẹ́ fọmọ rẹ lọkọ ọgbọ́dọ̀ ti ròyìn papọ̀ pípé sínú àwọn tó kó wá yìí ní àkàmọ́ nílé yín òye fẹ́ fọmọ rẹ ọgbọ́dọ̀ yí pé ọmọ rẹ tí wọ́n ní àkàmọ́ nílé wọn torí irú eléyìí náà ní ibà bẹ̀rẹ̀ nígbà tó ṣe pé gbà bẹ́ẹ̀ nígbà fọmọ wọ́n ṣe nìkan kan lákùrẹ́ yìí náà ni ní mùtáàkì náà lọ nìkan àwọn náà mo wá ń wo ọkọ̀ ìyàwó dà àwọn wa ẹ̀mí kí mo ṣe ákúrò ṣùgbọ́n mi náà wa mẹ́jọ náà mo sì mọ ìyàwó ọkọ̀ òun náà gan òun náà ọkọ̀ ìyàwó dà àwọn ìyàwó wa. Wọ́n lọ mí. mi ò dẹ̀ ní ṣe ìkan lọ títí lórí ẹ̀ àmọ́ ọ̀rọ̀ yẹn o pẹ̀lú ìrísí mi ń jọ́nà orúkà ṣé kìí ṣe pé ọkùnrin yóò ronú dáadáa ìgbà tá a padà wádìí lọ wádìí bọ̀ a rí wípé ọ̀rọ̀ yẹn ọwọ́ àwọn obìnrin ló ti wá ọ̀rọ̀ bí fẹ́ rí bó ṣe rí ṣùgbọ́n tí a bẹ́ lómi ẹ̀ ni pé ìdí náà padà forí sápá ọlọ́run padà ní kí ákà má níbi ilé ìyàwó òun bá yarí mọ́ bàbá ìyàwó lọ́wọ́ pé gbogbo ibi tí nǹkó lè jẹ́ àwọn tó ń rí tọ́tẹ̀ lọ́mọ yìí òun ò rẹ́ nìkan gidi kanú gbogbo wọn. àṣé ọkọ̀ ìyàwó kò sí fámìlì rẹ̀ kan tó bọ́wọ́ sí ọkàn lọ rẹ́ ìtì àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ ń dayé láàmú náà ló kó wá nígbà tọ́mọbìnrin ti kọ́ fọ́kùfọ́ bí wọ́n ti máa fọ́ ẹ̀rí gbogbo àwọn ọmọbìnrin náà máa túká ọ̀fọ́ ọ̀fọ́ fún ni kọ́ ọ bá fọ́ ó túká ó sùn ẹkún ẹ̀ tó o farabalẹ̀ kò jẹ́ káwọn òbí rẹ tó bọ́ ṣèwádìí níwọ̀nba bọ́lọ̀ ṣe lẹ́sìn yé wọn má ìjàgbọ́ yé o ìwádìí tá sọ kì ṣe pé àwọn àbá àyẹ̀mí wò là ń sọ fẹ́ jábẹ́ lọ o ìwádìí èyí tó ná máa yí pé tọ̀ ilé ibo ló ti wá ṣé wọ́n ní ákàmọ́ nílé wọn òun là ń sọ o. tí wọn ní àkàmọ́ ń lé wọn tí ń jọ bá ní wọ́n fẹ́ àwọn àkàmọ́ wá sékè àwọn bàbá bàbá onípàrádà báwọn yóò ń pàrádà ní ó jáde sékè àwọn yẹn ní ó pè wá nípa ń sọ o ṣèwádìí ní kó rí nú àwọn bàbá ìyàwó náà ọmọ yín ò lọ ilé àǹtìl bàbá rí sí bàbá ọkọ gangan bí kò bá sì ní bàbá láyé yóò ní fámìlì táwọn gangan yọjú wà á lè tó kó wáyé òun ò rí àwọn wọ̀nyí tí ẹni tóun lè béèrè ọmọ yín lọ́wọ́ lọ́wọ́ wọn nígbà tó bá délé ó ti ẹkọ́ kò lórí nìyẹn ọkọ̀ wá ní ẹni tó bá ti mú wá náà ní ojú àìrọ̀ ọmọ ọlọ́pàá lásìkò tá a wà yìí ah subhanallah ìfọ̀nkọ́jọ́. bèbèrè ọkùnrin wọ́n máa rẹ bẹ̀rẹ̀ ti mọ lọ́wọ́ rẹ nìyẹn ó kà júlẹ̀ dábùtẹ́ just like bá ti lọ náà ni kọ́ńtà tó bá ti mú wá náà ni à kó wá gbọ́n ni ọgbọ́n nǹkan òye wọ́n ló fi ń bẹ láyé ọ̀rọ̀ náà sì bá ọlá sọ gbogbo ẹ̀ náà láàmà fíyèsí ọ̀bọ̀ àkàmọ́ nílé àlè tí pé wọ́n lọ́yọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ńlé wọn ibi tó fẹ́ fọmọ rẹ sí torí ijọ́ tí ìbá ṣẹlẹ̀ ó lè gbé ọmọkùnrin ní ó ṣàṣìṣe àwọn ọ̀jọ̀gbọ́n ilé wọ́n lè pè wọ́n lè bá sọ̀rọ̀ ṣùgbọ́n gbà tó yẹ pé irú kírú ọbẹ̀ oríṣiríṣi ìjẹta náà gbogbo ní gbogbo wọn àbó oníkàràgà gbogbo wọn náà kóra wọn jọ ẹ wá láwọn lójú ọmọ rẹ lẹ́kùn torí wọ́n ti ní owó lọ́wọ́ ìyá ọjọ́ ọmọ rẹ gbẹ̀yìn o torí wọ́n padà yẹn jẹ àwọn yóò lè fi ìfẹ́ ọlọ́run bá lo torí ìdí eléyìí ọlọ́wà ní kó ṣe wípé ákàmọ́ wà ń lé wọ ọkùnrin náà tó lè wípé ẹwà ló lọ bá lọ ẹ̀sìn kan ọ̀kan ọ́ ara ẹ̀sìn ní ìwọ náà bọ́ọ̀bẹ̀bìnrin rí i pé ákà mọ́ wà lé wọn rí i pé ó rí ẹni tó lé lọ torí di eléyìí ara tí ẹ̀sìn kọ́ wa òun leléyìí lọ́wọ́ ní ẹ lọ wò láàrin wọn ẹ wo ákà nílé ọkùnrin àti ákà nílé obìnrin yẹn ni àwọn kí wọ́n lè fọpọlọ yanjú àwọ̀ tó bá ṣẹlẹ̀ láàrin ọkọ ìyàwó ẹwọ́ lọ. ọlọ́run ti mọ̀ wá lóbìnrin ẹgbẹ́ ra àwọn bàbá dáadáa kan nínú ilé ọlọ́run lè mẹ́ta àrùn bí ọkùnrin ṣùgbọ́n wọ́n sọ pé kò bí ọ̀dà tó bẹ́ẹ̀ ò tó bẹ́ẹ̀ bá a lọ́gbọ̀dọ̀ sí ò tó bẹ́ẹ̀ lóòótọ́ kò lè yí ọ̀rọ̀ wọn padà. ṣùgbọ́n gbogbo bàbá ń dágbé ìyá ń yọ wá tó ń kálukú ń bá kò jẹ́ sí yẹn má òun kálukú ẹni tó ti lọ kọ́lé rẹ̀ bí inú igbó kan òun nìkan ti ń tágbé rẹ̀ mbẹ̀ pé I am my family ṣe wá bẹ̀rẹ̀ pé I am my family ti ń sọ wọn àti ìyàwó ẹ̀ àtọmọ kan àtajá àti gateman family ẹ̀ náà nù. láàbùrọ̀ àmọ́ ẹni family mi o. orí ìdí eléyìí ká kíyèsí ọ̀rọ̀ náà lélẹ́yìí lẹ́yìn ìgbà tọ́nà ọba àlejò ọlá tó ti ṣàlàyé àwọn sẹ́ẹ̀pù kan tọkùnrin ọ̀pọ̀ lò lákọ̀ọ́kọ́ wọ́n wá rí kó lè ṣeéṣe lọ́dọ̀ obìnrin míì kọ́mọ́ bọ́rọ̀ àbí lọ́dọ̀ ọkùnrin náà sì ni àṣejù wà ní. àwọn tó bá jẹ́ ọ̀jọ̀gbọ́n nídìí ilé ọkọ àwọn ọ̀jọ̀gbọ́n nídìí ilé ìyàwó ẹ pè wọ́n kalẹ̀ ẹ bá wọn sọ̀rọ̀ láwọn méjèèjì máa fẹ́ àtúnṣe ẹ ṣàtúnṣe láàrin wọn. ó sì jẹ́ sí pé wọ́n padà kọ́ra wọn lẹ̀ náà ní ká padà kọ́ra wọn lẹ̀.

àwọn ákà mẹ́sìsì ìwádìí wọ́n rí wípé ọkùnrin yóò lẹ́bi ìyàwó yìí ni ọjà alábẹ̀yì abẹ́rẹ́ wọ́n láàrin ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ tí ọkọ yẹn bá lọ kú abẹ́rẹ́ ìgbà ọkọ yẹn bá lọ gẹ́gẹ́ tó bá lọ kú ọkọ tó yọnu sí òun ọ̀pọ̀ ìyàwó òun tó bá lọ kú ìyàwó yìí ò ní jogún ẹ̀ àmọ́ tó bá lọ jẹ́ ìyàwó ló kú lásìkò bàtẹ́ sọ̀rọ̀ ẹ lọ ọkọ yóò sì jogún ìyàwó rẹ̀ ẹ̀họ́ mẹ́tẹ́là lábẹ́ àyà yìí náà bá ẹ̀dùn kẹ̀sí ìkú mọ́sára ìwá wọ́n ń tọ́ka dáhùn ọ̀sẹ̀ kọ̀ọ̀kan bẹ̀. ó ṣe yí pé ìyẹn ó júwe àwọn nǹkan kọ̀ọ̀kan pé káwọn máa já látẹ̀jù káwọn máa já látẹ̀jù ó sì lè pé náà ọ̀nà kejì náà rè tí a kà mọ́ wọ́n ní bó ṣe pé ọkọ náà lọ yarí pé òun ò ká gùn òun ká gbà mọ́ náà wọ́n sì rí i pé ìyàwó yọ̀ lẹ́bi ọkọ ọlọ́jà láti yìí ṣùgbọ́n láàrin ìgbà tí wọ́n fi ń ṣe ilẹ̀ rẹ̀ wà lọ́kọ̀ obìnrin òkú ti gbà ní lọ́kàlà tó pé àwọn àwọn ọ̀fẹ́ ra wọn mọ́. wọ́n tó wáyé pé ọkùnrin yẹn lọ láti jù tó sì múra kẹ́kẹ́ká lórí ẹ̀ náà ìyàwó yẹn bá kú wọn ni ẹ̀pẹ́ mẹ́jọ ṣùgbọ́n báyìí tó náà ló sì fún láti pàdé ńlá yẹn ìyàwó yẹn ti jogún rẹ̀ gẹ́gẹ́ bí yẹn ìgbà kejì náà ń síra wọn mọ́sálà ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí àbá kẹ̀sí ni wọ́n mú wá nínú yìí torí ìdí eléyìí tí ń gbé ìtọ́ka sí lórí kí ọkọ àti ìyàwó ṣe pẹ̀lẹ́ sì ara wa ìyẹn mú wa yà nínú ọ̀rọ̀ àwọn àbó onífíkìhì tí wọ́n ń sọ fún wa nípa ẹ̀tọ́ tíyàwó nígbà lọ́dọ̀ ọkọ àti ìtọ́kọ náà nígbà lọ́dọ̀ ìyàwó ẹ̀ lánàá a ti sọ ẹ̀tọ́ tí ọkọ gbọdọ̀ fún ìyàwó ẹ̀ àbí kò gbọ́dọ̀ gba ẹni tí ò lẹ́tọ̀ọ́ kò gbọ́dọ̀ gba láàyè nínú ilé ọkọ ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn ẹ̀tọ́ eléyìí tí a ti sà àti pàtájú ṣe pé obìnrin yóò gbọ́dọ̀ má máa ṣe fún ọkọ rẹ̀. lẹ́ni náà á wà mẹ́nu bá níwọ̀n nínú àwọn ẹ̀tọ́ tó ṣe yí pé dandan ni fún ọkọ náà. kóun náà máa ṣe fún ìyàwó rẹ̀ ní ìyàwó náà nígbà lọ́dọ̀ ọkọ ni ìyàwó rẹ̀ ní ẹ̀tọ́ yìí ó nígbà lọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ọkọ àbìsọ̀bọ̀lá wáyé pé kọ bí àkùkọ ẹ̀gbẹ́ ápò rẹ̀ ní lọ́kọ́ ní ilé ìjẹ́kọ́ ló fi jọkọ o ti ń jọkọ gẹ́gẹ́ òun náà o ó máa kọ́ lẹ́kọ̀ọ́ ó máa náwó lé lórí ìyẹn ni àwọn àbáàbí sọ fún wa pé nínú ojúṣe tá a lè pè lákọ̀ọ́kọ́ ojúṣe anyu aasi ọ̀rọ̀júlù lè máa rẹ̀ átàbílẹ̀ máa rù a bá wọn gbé pọ̀ lọ́nà tó padà láwọn ọ̀nà tó dáa ẹ̀rí wọ́n máa máa ṣàṣàyàn láwùjọ tí wọ́n lò yẹn ni. wọ́n ní bèlè màrú ọlọ́run bá lè sọ lánàá ló lò wà á sì rú ònà ẹ̀fọ́ àwọn kọ́ lọ́nà tó gbàjá ẹ̀rí àtìkàyẹ́ náà àtìkàyẹ́ ṣáájú ẹ̀fọ́ àwọn lò lọ́nà tó gbàjá àwa ní màrú ìyẹn yóò wá wà lórí ẹrùkù gbogbo tá ní ń jẹ́ ọkọ̀ yìí dáadáa síyàwó ẹ̀. nínú àṣà wa tí ọ̀tá kẹsì gbogbo ẹ̀rọ agbọ́dọ̀ sí. Òye nínú àwọn àṣà wa yìí yóò ti dáadáa síyàwó ẹ̀ tí ọ̀tá pọ̀ gbogbo máa sí. nìyẹn làwọn ti mú àwọn nǹkan kọ̀ọ̀kan ẹ̀tùtù wa ká máa dá sọ fún wáyù àdìbà à ká máa kọ́ lẹ́kọ̀ọ́ ká bá ń kẹ́sìn yìí kọ́ fẹ́ máa ṣe ẹsẹ̀ gbé wọ́n mú gbogbo eléyìí wọ́n gbé e lódìdí wọ́n wá lọ mú àdìbà ànábì kan sallallahu alaihi wasallam wọ́n wá lọ mú wá. wọ́n ní ànábì sọ fún wa pé akmala lil mu'mini imanan akmala lil mu'mini imanan ẹni tó pé nígbàgbọ́ ẹ̀rí ọkùnrin jù òun náà ni àsánù òun lẹ́ni tó dáa jù níwà wàkìyàrùkún ẹni ẹ̀sánú yín tápèlé yàn yín ìyàrùkún lè ń ṣe dáadáa sáwọn ìyàwó ẹ̀ àwọn ìyàwó rẹ̀ dáadáa làwọn ní látara wa. ọkọ obìnrin ní ọ̀bá sí ọjọ́ kan ìyàwó òun kò ti jẹ́ kọ́ gbádùn pẹ̀lú kọ́ọ̀lù pé kódà kó ṣe pé àmà rẹ ní sọ̀rọ̀ àǹfà rẹ ní lẹ́rìn àǹtún rẹ nínú náà ni. obìnrin ní sì ní tọ́kọ rẹ bá tíráàbù tọ̀ ó kàn tá àrọ́jú wípé tọ ọkọ mi ká ni èdè ń pè é. kìí ṣe wípé ti pọ́nrántì rẹ̀ ti dáadáa kí ló pọ́nrántì dáadáa kí wọ́n ṣe fún un lójú òpè. òní ò tiẹ̀ ní kó ṣe ẹ̀rẹ́tì ẹ̀ wọ́n lè dúró dé bá ti wù bá ti wù kọ́ má dé bàbá wù kọ́ má dé orúkọ titun ọ̀kàlẹ́gbẹ́ fún ọ̀rọ̀ sí máa ní torí ìdí eléyìí àníbi ní khiyarukum khiyarukum lin nisa'ihi lin nisa'ihi ẹni ẹ̀sánú yín ẹni eré inú yín òun lẹ́nu tó bá jẹ́ ẹni eré sí àwọn ìyàwó ẹ̀ bákan náà nínú ẹ̀tọ́ tíyàwó nígbà lọ́dọ̀ ọkọ ẹ̀ òun ni kọ́kọ́ máa gbìyànjú láti ṣe sùúrù nígbà tíyàwó bá sì ti ṣe àwọn ìwà kan tó jẹ́ ìwà nira sọ́kọ. àwọn àbọ̀ ní fífi wọn ni wà mẹ́rin hákìlì mẹ́rin àti àlàrọ́jùlí àǹjẹ́ sírọ̀ àdá àdá. ẹ máa ṣe sùúrù o ẹ ṣe sùúrù lọ́dọ̀ àwọn ìyàwó yín o torí pa anabi sallallahu alayhi wa sallam anabi ní ẹ lọ mọ̀ yí pé láàyè furukú múninu múnina ọkọ ọkùnrin kọ́mọ́kọ obìnrin ẹ lẹ̀ kọ́mọ́sọ yí pé máa lọ tiẹ̀ onígbàgbọ́ lọ́kùnrin kọ́mọ́kọ onígbàgbọ́ lóbìnrin ẹ lẹ̀ pé máa lọ tiẹ̀ ní òbí ọmọ àpálẹ́ yí lọ torí pé ń tẹ̀rí àmì ní akólúkọ́ni. kọ́kọ́ láwọn wà kan tó fẹ́ràn tí ń hù mọ̀ yí rọ̀dí àmì ní áhà yóò láwọn wà tó dà obìnrin ọlọ́run ìdá ìkọ̀ dáyàn bẹ́ẹ̀ pàtó hundred percent tiẹ̀ kò dá rárá hàn kéré jù lọ ìtòyàwó ní gan a ní àwọn experience kan pẹ̀lú àwọn kan mo máa obìnrin méjì kan ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́kọ́ o. ṣùgbọ́n ọkọ máa àpòpọ̀ àwọn méjèèjì àlùfẹ́ yìí lọ́rùn lọ́kọ́ máa náà wọ́n sì tún wá lájú dépò pé ọkọ̀ tí wá lù wọ́n tó náà ọkọ̀ náà lọ́ fún ọkọ̀ náà bá lù nígbà táwọn yàrá ọ̀rọ̀ tó ti pẹ́ ni ká ni ṣùgbọ́n abẹ́ ló wípé kan ti bá a ti sọ yìí ọkọ rẹ̀ ọba ọkọ wọn ọba sílẹ̀ lẹ́yìn kan bá lè sọ̀rọ̀ ọkọ wọn láì dá lójú wọn ọkọ̀ ń já ọba já ìjà tí ó ní agbára ẹ bá pé lè o tó wá kàyà tó àwọn ọ̀pọ̀ bá ń ó parí kọmọ níbi ẹgbẹ́ òun ni ló dé rẹ̀ ń lọ tí ọba wá torí pé ó ti ní àwọn kẹkàn ní tóun náà rí lára rẹ̀ lára wa náà. mẹ́ta náà wa sì ní ó kó àwọn tó jẹ ọkọ rẹ̀ ó kó wọn ìkánu wa òun náà tún lè tọrẹ gbogbo àti ọ̀bá títà òfin tí ó rẹ̀ lè ta ara gbogbo bọ́kọ. ìwà kan náà ló ní tọkọ kórìíra àwọn ìwà yòókù yìí náà ń bó wá rí náà nìyẹn níbi gbogbo bó ṣe máa rí náà nìyẹn níbi gbogbo ó túmọ̀ sí wípé bá bá kórìíra àwà kan á padà fún ṣe kẹ́ni á padà tún nífẹ̀ẹ́ àwọn àwà míì náà lára wọn ká ṣe sùúrù pẹ̀lú wọn o anabi sallallahu alayhi wa sallam anabi ni ìsọ́kù bí nìfà khayran anabi ni ẹgbà wá sí o ẹgbọ́ wá sí o ẹgbọ́ àsọ́ọ́lẹ̀ o nígbà ń fún yín nípa àwọn obìnrin o àwọn àsọ́ọ̀lẹ̀ dáadáa ẹsẹ̀ dáadáa sáwọn obìnrin o fa iná ònà kò lẹ́kìnà mẹ́ndéláyè tá a ti dá wọn níbi kíni níbi ẹ̀fọn tá a hà ní o. amẹnubá ilé ìlànà wa ẹni àwàjá wa iná àwàjá má mẹ́ndéláyè àlà abẹ́lẹ̀. àlejòkè mọ̀ yìí pé èyí tá a sì ń sọ yìí níláyìí tá a sọ yìí èyí tó wọ́jù nínú ẹ̀ níbi òkè rẹ̀ ibẹ̀ láti dá wọn. àyìnzà ẹ̀ka tó kí mu akàtàkà lọ́wọ́ lọ fẹ́ tún ṣe ọ̀fẹ́ omi tó wọ́ yẹn ọ̀fẹ́ nà lẹ́ẹ̀kan náà àníbi ni ọkàn nìyẹn o. bákan náà wàyìn tàràkà wù tó bá sì dílẹ̀ tó ọkàn yẹn kọ́ máa ṣe tó wù. làmúyẹ̀sẹ̀ àwàjà kò ní fi wíwọ́ ọ̀hún náà lẹ̀ ìwà tí ọ̀dà ọ̀hún àtàwùsù bíi nìsàárì kọyọ̀n tó wá rí bẹ́ẹ̀ àsọ́ọ́lẹ̀ là ń sọ fún yín èyí náà ẹ máa ṣe wáàsí fáwọn obìnrin pẹ̀lú dáadáa ẹ wá mọ̀ pé wáàsí ó bùkátà kẹ́ni ó bùkátà sùúrù ẹni tó ń ṣe wáàsí fún yọkàn lábùkù wọn lásán lẹ́ẹ̀kan látọ̀ wá bẹ̀rẹ̀ nítorí ah áá ah, àbúrò wáàsí ẹni wọ́n ti ẹ̀dùn ẹni wọ́n ti ẹ̀dùn ẹ̀rẹ́ ń tẹ̀sí wáàsí báyìí ẹni tó bá sọ̀rọ̀ di ẹ̀kẹ́ tó tún sọ̀rọ̀ di ẹ̀yẹ́mọ́ lọ́wọ́ ọmọ àgbọ̀ fẹ́ bínú ó sì dúró náà ni ó sì dúró náà ni ìyẹn ló parí jẹ́ káàbọ̀ àwọn imam jáde kọ́nà bá ẹnu sí wọn mo ní tí wọ́n bẹ̀rẹ̀ àṣẹ tó bá lọ jẹ́ sí pé ọlọ́run ọba àlejò ọlá kò bá sọ súrà mi ìkalẹ̀ mọ́nú àlùkò àìní ó ti súrà pẹ̀lú àṣírí lọ àbábà ó tó fún wa. Orúkẹ́ wà wà àti fúnnu súrà náà púpọ̀. jawabu an wala asir hukun ọhụrụ ina da insana gbogbo èèyàn inú ìkọ́tù inú òkú inú àdánù ni wọn wà. àwọn èèyàn tí ó wà bọ́ nínú òkú àwọn èèyàn tí ó là nínú àdánù àwọn èèyàn tí kékeré ò ní jẹ́ ti wọn. àwọn tó bá ní táwọn ọmọ ìsáàdì tó kà sí náà yẹn pé àwọn títà a gbọdọ̀ rí lára yẹn gbọ́dọ̀ ọba ilé kọlá kó sínú àṣúra yìí àkọ́mọ̀ yẹn bá ti lè kọ́ yé kó sì ní àwọn náà nínú pé tó sì ní lọ́wọ́ ó ó ní sẹ́ẹ̀rẹ̀ pàtàwọ́ sọ wá dúró lórí nìkan ti fáwọn èèyàn ó sì kìlọ̀ fáwọn èèyàn òdodo ọ̀rọ̀ níbi máwọn èèyàn sọ. olùkọ́ ẹ̀lòmíràn olówó náà ń sọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ rẹ̀ ti ń sọ lásán torí ti ń wá ní òun sọ òdodo ọ̀rọ̀ torí ọlọ́run. ìwọ tó bá nítorí. ó kà lórí ìdí eléyìí ìjà lọ mọ̀ yí pé a gbọ́dọ̀ ní sùúrù lọ́kánú àwọn sálà ó ní eilan yóò yọ ànáhù lẹ́yìnbá òsùnù lọ́kùn ní àlùmọ́ àti káfọ̀lẹ̀ àdà àníhà. mọ́rọ̀ pé láàárọ̀ òṣèré dáadáa yẹn ni wípé kò jẹ́ ká burú ọ̀sẹ̀lẹ̀. látọ̀dọ̀ rẹ sọ́dọ̀ rẹ̀ nìkan yẹn nìkan kọ́ dáadáa sóbìnrin o. alẹ́ pé òun náà dáadáa ṣùgbọ́n òun gangan kọ́ nípa àpín dáadáa. àpín dáadáa òun ni wípé nílò lè àdá bóun bá ń sí ọ ọmọ wa fara dà ẹwọ ní dáadáa gan nìyẹn ń ká ń ṣàìdá ọ ọmọ ara ti ń jẹ́ kí ni o ara ti ń jẹ́ sùúrù nìyẹn nínú ẹ̀tọ́ tí ìyàwó rẹ ní lọ́dọ̀ rẹ òun ni pé ọmọ láàbùmọ́ra o lu ọkọ kọ́ ọ fẹ́ kí ìdílé yẹn jẹ́ ìdílé aláyọ̀ láti sọ fún wa pé ayà ìfẹ́ sọ àwọn ìdílé aláyọ̀ fún wa nínú tí ìdílé aláyọ̀ fi jẹ́ ìdílé aláyọ̀ òun ni kí ọkọ kó ní sùúrù lọ́pọ̀lọpọ̀ pàtàkì níyàwó lé ẹ̀ka tó fi kún sùúrù wa o ọtọ́ òtí ìnínà àyíkpé ń tọ́gbọ́dọ̀ dì mẹ́rù ní kílẹ̀ ọ̀gbẹ́nà ní sùúrù àti àmúmára tí ó pọ̀. Ìjọba nínú ní tó jẹ́ ẹ̀tọ́ tíyàwó nígbà lọ́dọ̀ ọkọ an yẹ fún na ẹ wà yà fàtó kámi kó lè máa yá fada sí sọ̀rọ̀ fà á. gbogbo ń tó bá lè fa àbùkù kan obìnrin rẹ ọ sọ ìyàwó rẹ ńbẹ. gbogbo ń tó lè sọ ìyàwó rẹ lẹni yẹpẹrẹ ọ sọ ńbẹ o. ẹ̀rí ìyẹn ní òjè ká máa kọ̀ fún ìyàwó wa náà níbi ìjáde jáde àwọn ásírù jàìrí tí wọ́n kà jáde jáde bàbárù. a kò mẹ́sìn sí ní amúra a jọ mọ̀ yìí pé èyí sọ yẹn òun là kọ́lé fún wọn. a sì dúró lórí ẹ, ara tó fi ń mọ̀ nìyẹn o ẹnìkan bá ẹsẹ wàhálà tí fẹ́ bí wọ́n sọ pé wàhálà pọ̀ lórí òfin ọlọ́run ọba fẹ́ báwọn náà. abẹ́ mẹ́rẹ́ ní sọ ọlọ́run bá lè sọlá ní tó sọ fún wa nì ó ní kul lil mu'minina yaghudna ṣé mo bẹ́ lò yá ayọ́ ànàbí kul azwajika wa banatika wa nisa'il mu'minin yudnina alayhinna min jalabibihinna sọ́tọ̀ àzábùlúwà. يا أيها النبي قل لأزواجك يا أيها النبي قل لأزواجك أيوه قال لي النبي مقيا كل أزواجك طبعا يا أوتي يا جدع àwọn ọmọ rẹ̀ bìnrin àti gbogbo àwọn obìnrin mọ̀ọ́mì ní tẹ́lágbọ́n náà wọ́n bá gbọ́ ẹ̀wọ̀n tọ́nà wà lè tọ́lá sọ ó túnmọ̀ sí pé ìwọ tí ó bá káyà yìí fún kí wọ́n sọ fún ọ tó bá ti ní rárá ní o tó ti kéèsì ní o náà ọ̀dẹ́ni níbẹ̀ ọ ìtumọ̀ rẹ̀ nìkan ìyọra rẹ̀ kó nù kó èso olùgbàgbọ́ òdodo nìyẹn. abẹ́rẹ́ gbogbo àwọn obìnrin mò ń ní òdodo tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo. ẹ̀wọ̀n jẹ̀ ń báàbù yóò bá dání tún ẹwọ jẹlbáàbù láti ní jẹlbáàbù òun la sọ tí ó gbogbo ìta bá wọ̀ tọ́jọ́ bọ̀ mọ́lẹ̀ kọ́sọ̀ wo ni mà ń ta. Dáríkà. Ọlọ́ni tẹ̀ bá wá sí yẹn, ìyẹn ló jẹ́ ká dá yín mọ̀ yí pé obìnrin mùsùlùmí lélẹ́yìí. Wàlá yìí tẹ́yìn náà, kàwé ló gan ni yẹn. Ìyẹn ló sì ní ṣe táwọn àwọn tí ò tí ò bẹ̀rù ọlọ́run àwọn tí èsè yàn rè ní òṣìṣẹ́ kan máa bára ní. ara ọ̀nà tó o fẹ́ dáàbò bò ìyàwó rẹ níbi ìnira òun náà ni tó mú máa kọ́lá àṣẹkọ́ máa múra bí mùsùlùmí ti ń kámúra ọlọ́run ti ní kámúra bí islam ti ní kámúra. sọ́ra ara eléyìí náà ni ó jẹ́ ìdáàbò bò fún ní ní àdá níbi ìnira. bẹ́ẹ̀ ni yálà àbáyé máa kí ẹsẹ̀ tó máa ní obìnrin kan wọ́n ṣe kíní kan ṣe kíní kan wọ́n ní ká lọ wo obìnrin òun náà dáadáa tó múra bẹ́ẹ̀ sì jìyà múra tí wọ́n múra lẹ́nu tí wọ́n múra àwọn ọba àlejò láti sọ dáríkà. ìyẹn ò ní jẹ́ kájẹ kí ni o ká fara ní obìnrin jẹ́. lórí ìdí eléyìí ẹ̀tọ́ ni ká sọ́yàwó wa níbi tó lè kó ìyẹpẹrẹ bá. kí wàá làwọn abẹ́ sọ pẹ̀lú ọkùnrin sẹ́kọ̀ọ́ náà ló ti kọ́kọ́ ìyẹpẹrẹ ìyàwó rẹ̀ ń ta òun náà lọ́kọ̀ọ́kọ́ dá ìyẹn rẹ̀ lẹ́gbà sí àwọn tó ń sọ ọmọ gbádùn aláàárẹ̀ mọ̀ ní ìyàwó rẹ̀ níta gbangba èyí láyé ìyàwó ẹ̀ nílẹ̀ níta gbangba. wọn ò lè wọn ò ní sọ láì mọ́kù síbi kan àmọ́ kí àlọ́kọ̀ wá dé ìta gbangba kọ́ wọn ayẹyẹ rẹ̀ ọ̀pẹ̀lẹ̀ ń wo yẹn ọ̀bùn mi kiri ògbónú lé rẹ̀ kiri kan ní ọ̀hún. obìnrin náà ò lè pé kàn gbogbo wá kù sí yẹn bí kọ́ bá fẹ́ pa wínú ilé kọ̀rẹ́ sí àmọ́ kọ́ wá níta gbangba máa yẹpẹrẹ rẹ̀ hàn ah, án ah. kò sá kàlẹ́ bẹ̀rẹ̀ ká sọ àwọn ìyàwó wa níbi tó lè kó ìyẹpẹrẹ bá wọn níbi tó lè kábùkù bá wọn. náà wọ́n mi ní àṣìkèlè mẹ́rin à nínú ẹ̀tọ́ tó bẹ̀rẹ̀ nígbà lọ́wọ́ àwọn ọkùnrin bákan náà àìlò àlìmọ̀ á àdọ̀rùrí mẹ́rin òmùrù dì ní à àwọn tó jẹ́ pàtó gidi àwọn tó jẹ́ dandan gan nínú ọ̀rọ̀ ẹ̀sìn agbọ́dọ̀ kọ́ wọn agbọ́dọ̀ kọ́ wọn tí wọ́n náà bá wá rí pé lákìtù ṣe láyò fi ni ọ́ títí tù kórí náà kọ́dà kọ́ ọmọ gbẹ̀ngbẹ̀nẹ̀kẹ̀ lọ́mọ yìí pé wọ́n ní lánìhún kan lè lúwẹ̀ ẹ̀sìn o lánìhún kò sí ìtẹ́ wá débí àní bá béèrè ìwé ẹ̀sìn lọ́wọ́ ẹ̀ ẹ béèrè ìwé ẹ̀sìn lọ́wọ́ ẹ bá kẹ́yà níbi ìwé ẹ̀sìn ẹ bá wa gẹ́ẹ̀tì ìwé ẹ̀sìn náà tó rẹ ẹni kò sí bẹ́ẹ̀ ni lè rí tó ń pẹ́sìn olúwo ẹ̀ka ti ká tábìlì kẹ́kẹ́ òtí lọ́wọ́ rẹ̀ orí ìdí eléyìí a máa kọ́ àwọn ìyàwó wa nítorí jẹ́ máa láàmà yọ ọ̀rọ̀ ẹ̀sìn tí wọn náà bá wà mọ̀ pé bí wọn náà ti ma àti tẹ́bítì wù kó pọ̀ tó náà nínú àǹfààní ni káwọn ìyàwó wa máa lọ gbọ́rọ̀ àwọn mùsùlùmí ní ilé mi tó ṣe yí pé àwọn kan káwọn láwọn ń sábà bójú ẹ̀sìn wo dáadáa àlékún o òun ni wípé wọn àfẹ́ ká tún lọ máa gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ àwọn àmì ara tí ń jẹ́ kàá kúrò nínú ẹ̀sìn náà sì nìyẹn ń fẹ́ ìfúnra yín gbọ́ wà sí rẹ̀ o ń wí táná ti sọ náà ní sọ mẹ́wàá ní àwọn ìyàwó ti ọ̀gbọ́dọ̀ lọ ọbẹ̀ ẹ̀yin náà lẹ́jẹ̀ ìjọpọ̀ ya ya ìjọpọ̀ gbogbo tí wọ́n lọ gbọ́ wà sí kọ́kàn obìnrin ó rọ̀ gẹ́gẹ́ ọkọ̀ ọkùnrin náà àkútù rú àríwá ẹni wà ìmúta wà lá ó ń ọkàn ó ń jẹ ọkàn òun náà ní kọ́ gbọ́ lọ́wọ́ wà ẹ mo ti mọ hmm, ẹ̀yin ò kọ́ ló ń jẹ ọkàn oúnjẹ ọkàn gangan ni kọ́ máa bọ́rọ̀ lọ́hùn ní ọ̀mà tuntun tó wá kù torí di eléyìí nínú ojúṣe wa òun ni ká gbìyànjú báwo la ti fẹ́ gbé káwọn ìyàwó wa kí wọ́n máa ti ń jẹ́ ọ̀rọ̀ lọ́wọ́ kó yé wọn àwọn dandan gbà lórí wọn ọ̀rọ̀ bá lápá yọ ìwádìí ayọ́ wa

àrí pé tọ́lọ́wọ́ bá lè sọ yẹn àkọ́kọ́ náà tọ́lọ́wọ́ bá lè fi ọlá ní kú wá wà á líkù àrí pé wà lè mọ́rí ákù mínà wa ìyàwó wa náà ní ará wa bákan náà kẹ́lí máa kú tọ́lọ́wọ́ wá sọ òun náà pẹ̀lú kọ́gbọ́ àgbọ́yé tí ń jẹ́ gbàgbọ́ tó pé tó yanjú a sì máa ran létí pẹ̀lú kó ní ìṣẹ́ẹ̀rẹ́ iṣẹ́ tó ṣe déédé tàwa ní ṣẹ́ẹ̀rẹ́ làbú jẹ̀dá òmìnirẹ̀ ẹ̀yìn ìmọ̀láàdìká fẹ́rẹ́ mọ́ ìmọ̀láàdìká mọ́ ẹja fún alápèjúwe kan nígbà tí ẹjẹ màpèjúwe kan náà pèjúwe tó túmọ̀ lọ́dọ̀ wa tó ti bíi àwọn kan máa wá gbé ló wá ní kan gbà kan wọ́n máa wá dáko ni nígbà àwọn ọkọ̀ kan nìjẹ̀ táwọn sáà sí ìlẹ̀ ó wá wájọ́ kan alo tàbá parí àmọ́ ń kọ́ láàrọ̀ fún wa jẹ́ sísè àdúrà tó ń ṣe àbí tí ẹ̀ lè kọ̀rẹ́ tó ń tọ̀ olóhùn lẹ́nu gbẹgbẹ pé tó bá ti di láàárọ̀ láàárọ̀ lẹ́gbẹ̀ẹ́ ibi tóun ti ń bọ̀ wáyé náà ni ó sọ̀rọ̀ fún mi lóṣù ìdùnnú mi ìwúlẹ̀ wádìí rẹ̀ káàdì torí pé má tẹ̀sẹ̀ mùsùlùmí. ṣùgbọ́n òun rí pé dáadáa nìyẹn lọ́dọ̀ tiẹ̀ ni o ó lè dákùn jẹ́ ó dáa bẹ́ẹ̀ kó jẹ pé bàbá o tí ó tó o bá kú kó lè máa sòkú òun kó sòkú òun bàbá yóò gbọ́ tí kò gbọ́ bàbá yìí náà ò lè gbọ́ nǹkan rẹ̀ jẹ ni bàbá yóò lè gbọ́ kó o tún ọ̀sọ̀ àìmọ̀yìn táyé lè gbọ́. bí àwọn àìmọ̀mú àgbà àná kúlù lọrin kọ́lọ̀bá wa kẹwọn kọ́lọ̀bá wa burúkú wọn bàbá àìmọ̀ bàṣír kọ́lọ̀bá wa kẹwọn nígbà tí wọ́n jáde láyé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ibi ló pọ̀ ládẹ́ẹ̀kọ́ mo wá pé ọ̀kan náà wà bá wà kan wọ́n ń tẹ ní èkì jíjọ wọn kọ́ bá ti dáadáa fún kọ́ bá lọ́rẹ̀ ní wọn wọ́n á ń tún wọn ká ẹ̀wọ̀n pẹ̀lẹ́ tí ọ̀rọ̀ ìwọ́n máa gbà lọ́rìn wá kí ló ṣe bàbá tí mo ní bàbá tí mo pè yín náà ọ̀dà báyìí mọ́ bàtí ìta sọ yìí wọ́n sún mọ́ra wọn náà lọ́jọ́ orí. kí ló ṣe wọ́n ní mo bá ti gbọ́ rẹ̀ bí kí n kí náà rí àwọn àbá àfẹ́ náà wọ́n gbajúmọ̀ dáadáa láti bàbá àná ló gbà lọ́wọ́. àbá àbíláì sọ láti sọ́nà máa borí tàwọn náà. àti àbá wa áàlì fún ìgbàmbò kọ́lọ̀ bá wa fẹ́ gbogbo náà wọ́n ló gbà tí wọ́n ti gbajúmọ̀ dáadáa máa wọn láti má dà kọ wọn wípé ọ̀tọ̀ tún lè títẹ́ lómi máa fi gbọ́rọ̀ láti fẹ́ sọ ìwé rò pé bẹ́ẹ̀ àbùkù ni wọ́n kàn wọ́n ò sì kàn wọ́n lábùkù ká lè mọ̀ wípé abáró tó gbé ẹ̀ náà lọ́gbọ̀n ká ìlú lè má bọ̀ náà ni. àwa jáde nínú kíláàsì níjọ náà àwa rárá dúró ní ẹ̀gbẹ́ etí abẹ́ ìdìkan ó káwa yìí wá ń kọjá bọ̀.

wọ́n ti di báyìí kọ́lọ̀ kọ́ bá ti dá àlékún dáadáa fún wọn. wọ́n ti sí òun táwọn ọ̀rọ̀ tó ti pẹ́ẹ́rẹ́ ilé mẹ́rin yóò ga torí pé àbọ̀ àtàkọ̀ yìí nínú àwọn ìròyìn táàrí ìròyìn wọn ni wípé ìgbọ́ rédíò rédíò wọn síra rẹ̀ ni twenty four síra rẹ̀ mọ̀ ní wọ́n mọ̀ ta ìjáde ló fi kún sí ara ẹbí tẹ̀. Bẹ́ẹ̀ni kẹ́kẹ́ ní à ń bọ́yá ni bàbá mọ̀ pé ọba ìpẹ́ ọ̀wọ́ mọ̀ pé àbájá ti lẹ̀ tuntun. Ó ti lẹ̀ tuntun. Ẹgbẹ́ tuntun láti fi ọdún mẹ́ta sí wọn sí àbájá láì sàlá sí. Lọ́la wọn mọ̀. Iṣu kí n jà sí bí òun ni ìpẹ́ tẹ́lò ní ìyọ́mọ̀ bẹ̀rẹ̀ ọ̀fẹ́ àníkẹ́ ní bẹ̀rẹ̀ ọ̀jọ́ náà pé é eh, fọmọ òun kó jẹ́ pé tóun bá kú gbogbo ayé ní ọgbọ́ ló tó kú ọ̀ àwọn ẹni rẹ àwọn ẹni tó gbajúmọ̀ àwọn tí wọ́n ń ṣe dáadáa láyé àwọn tí wọ́n wúlò fáyé gan tí wọ́n bá kú kéṣe gbogbo yẹn náà ni wọ́n sọ fún wọ́n lè ta ṣe ìwọ tó ń bẹ lábẹ́ ọ̀rọ̀ yàrá rẹ̀ kan bì lẹ́nu kan ọ̀mọ́ rí wọ́n wá pé ọ̀rọ̀ rẹ̀ bá sòkú rẹ̀ kó sòkú ẹ̀ ju ìgbà yọ gbọ́ àti ìwé èdè ni ó jẹ́ ká lè fún nípìnlẹ̀ alága ìpẹ́tọ̀ òun náà kàn fẹ́ kọjá ìjọba èèyàn mọ̀ bẹ́ẹ̀ torí ìdí eléyìí tí a ti lọ òun ni pé lọ́dọ̀ ẹni yìí ní tó jẹ́ fẹ́ẹ́ lójú fẹ́ẹ́ òun ò kú kí wọ́n tó kú òun. Tí mo lè fi wá gbọ́ yí pé kéèyàn ó kú kí wọ́n tó kú kò sínú iṣẹ́ olóore o. Kò yé, kókó láti gbọ́ tí ó ti ń sọ̀rọ̀ ọlọ́run fún yẹn ni. Ṣébí ti sàlàyé pé kọ́lá ọ̀la ọ̀kọ́lá rọ̀sọ́ọ̀lù ìṣẹ̀lẹ̀ yóò ti gbọ́ eléyìí. Torí ìdí eléyìí, èèyàn gbọ́dọ̀ kan fi awọ́ ẹni lẹ̀ lásán èyí ti ká máa lọ lè gbọ́ ọ̀rọ̀ ọlọ́run. Wọ́n á kan àyíkù kátà ìmọ̀ ni wọ́n fi mọ̀ pé kọ́lọ́ yẹ káwọn ṣe ẹ̀ káwọn ṣe nínú ẹ̀tọ́ wọn bákan náà tọ́pọ̀ gbọ́dọ̀ ṣe lórí wọn wọ́n nípa lọ́dọ̀ kọ́ òun náà ni kí wọ́n pa wọ́n láṣẹ láti mójútó ọ̀rọ̀ ẹ̀sìn dáadáa pàápàá jùlọ ìwọ wákàtí márààrún eléyìí lè sọ̀rọ̀ àforí o ọlọ́run lọ́sọ̀ ni wàá mú alákàbí sọ̀lá wà sọ́bìrì àríyá. ọlọ́run máa pa àwọn àyàwó rẹ̀ láṣẹ òun ni kéèyàn máa fún wọn ní yọ̀ǹda láti jáde nígbà tí mo bá tàbá béèrè kí wọ́n jáde. Lájú lọ, ó fẹ́ lọ kírun jàmá tí ó bá ti sí wàhálà, ó fẹ́ lọ kírun jímà tí ó bá ti sí wàhálà, ó fẹ́ lọ kí àwọn ará ilé rẹ̀ nínú ẹ̀tọ́ rẹ̀ ni o. Ọkùnrin míì ó lè débi wípé láti wàá fi fẹ́yàwó rẹ̀ báyìí ni ò ti dé kíyàwó rẹ̀ lọ bẹ àwọn ará ilé rẹ̀ wò máa ẹni mọ́ wọlé wọlé ní kékeré lọ fún wọn pípọ̀ wá gbọ́dọ̀ rí àwọn fámìlì rẹ̀ mọ́ ni wọ́n lẹ́tọ̀ àti lọ rí àwọn fámìlì tiẹ̀ náà àwọn tó bá jẹ́ àwọn abí rẹ̀ ó lẹ́tọ̀ àti lọ rí wọn wọn kọ́ bùkátà ni wípé mẹ́jọ jáde jáde ṣàbárù àmọ́ lẹ́tọ̀ àti lọ kí àwọn ará ilé rẹ̀ náà nínú ẹ̀tọ́ obìnrin tó ní kàdọ́dọ̀ ọkọ òun la sọ papọ̀ lẹ́ẹ̀ka yìí pé káwọn máa tó àtìrí rẹ̀ ń ta gbangba àwọn kọ̀ọ̀kọ́ rẹ̀ àgbọ̀dọ̀ máa tú gbàǹgbàǹgbà o. Ìjẹ́ tí ò ní kọ́kọ̀. Gbogbo tó wá jẹ́ kọ́kọ́ rẹ̀ ní tó kù dí àgbọ̀dọ̀ máa sọ́ ta o. Bẹ́ẹ̀ bá ti ń sọ́ ta èèyàn béèrè nínú ọlọ́run ni o. Ànábìlà àgbọ̀dọ̀ ṣe bẹ́ẹ̀ nítorí àsìkò wa àwọn àdìsí tó tọ́kọ̀ sí wà dáadáa. Bákan náà nínú ẹ̀tọ́ ìyàwó wa nígbà lọ́dọ̀ wa. Òun ni kó ṣe yí pé ká máa kọ́ níka níbi àwọn àlámàríka eléyìí tó bá kan òun nìkan gbàgbà àbóhùn àwọn ọmọ láti lè bẹ̀lẹ́ ìkọ́sà níbi sallallahu alaihi wasallam lórí táwa náà sábà tèmọ̀ràn papọ̀ sábà tẹkẹ́rin sábà tèmọ̀ràn lọ́wọ́ ẹ̀ níbi tó bá kan òun nìkan àbó bá kan àwọn ọmọ ẹ̀ nígbà tó kọ̀ gbàgbé ọ́n bàbá ìlànà fẹ́ sí i. ilé ìfẹnu táwọn ọkùnrin ní ìtọ́kùnrin àwọn ìjòkó rẹ̀ ẹ ìyàwó mi sílẹ̀ fẹ́ jẹ lónìí sílẹ̀ ọ̀yá ìta jẹ lónìí jàdí ọ̀yá ọlọ́run yóò ẹ ṣe mọ̀ ìta ti jẹ lónìí náà ọkọ̀ gidi kọ́ tó burú ń bẹ̀ iná sí lówó jẹ nígbà tó lọ á sì sì ọ̀dà pọ̀ ọwọ́ abọ́jà ọkàrà kọ̀ọ̀kan kálábàlá àti ọkàrà dé káyọ̀ ọ̀rọ̀ jẹ́sì tó náà tẹ́bi sí náà kó tó lọ na. náà ìgbà tí ìṣe pé bù sí bọ́ọ̀lù ni. irú aṣọ wo fẹ́ mo fẹ́ ra aṣọ ọdún fún yín ń mi wá kárì lọ fẹ́ kí n bọ̀ ọ̀rà bọ̀ tàbí ìsìnkú wá bọ̀ ìyẹn kó bá kàn án ìyẹn máa

obìnrin bákan náà òun ni kọ́kọ́ tètè máa padà sílé tẹ́ bá ti fi èrò ìṣàìsàn ọ̀wá ìyàwó rẹ̀ tọ́ pàpà jùlọ wọ́n tó bá ní jẹ́ ọ̀kan lọ ìyàwó tó fẹ́ sùn lọ rẹ̀ ẹsẹ̀ kọ́ wá kọ́kọ́ rìn ìrìn gbùgbùgbé kan lọ láì tágbére fún kíkà mí lè wáyé tó náà lè mọ kí ni kọ̀díyà tó yọ jáde àmọ́ kò sí kọ̀díyà kan wá ti kírun ìṣàìsàn ọkọ̀ wá jẹun lé náà tó wá jẹun tán ó ti ẹ̀ka ah, jẹ́ ah, ní ìkẹta ṣe máa ànábì láì fún láti tọ́wá ti kí ìjà ìta ìyẹn máa wà ní orí ẹni ìyẹn máa gbà ní orí ẹni lọ ni nígbà tí wọ́n ti kí kí ni o tí wọ́n ti kí ìrùn ìjà ìta àwọn ẹ̀tọ́ òun náà pọ̀ ṣùgbọ́n torí àsìkò òun náà ni kéèyàn wá jẹ́ onídéédé nígbà tí wọ́n bá ní ju ìyàwó kan lọ o gbọ́dọ̀ máa ṣe déédé láàrin àwọn ìyàwó rẹ̀ tó ọ̀ká ní tó bá ti ní jẹ ọ̀kan lọ kò gbọ́dọ̀ jẹ́ sí wípé ìka nìkan máa ṣe ìjàmọ́ kò fún kàyókù. ẹ̀rọ pé nǹkan kan rà fún ka ọ̀wà ara ìkọ́ta ju kejì lọ ọ̀rà ìkọ́ta ju èyí tó rà fún lọ fún àmì dé. ṣùgbọ́n pẹ̀lú ilé ìta sọ yìí pẹ̀lú àwọn experience máa wáyé ń gbà mí ẹ kó obìnrin ò ní mà ó ṣe é ṣe kọ́ pé bóyá ó ti ṣe àwọn nǹkan fún àkọ́kọ́ kejì yóò sì ti ìgbàlú ẹ̀ nígbà tó opportunity mi bá dé kò lè ṣe tó tirasijọ díẹ̀ náà fún kejì náà yóò máa jẹ́ jíjíra wọn alákọ̀ọ́kọ́. bákan náà ẹ̀ka ẹ̀sìn tó bẹ̀rẹ̀ bàbá yìí ẹ̀sìn bá pé méjì lọ́dọ̀ ọkọ̀ àbí mẹ́ta ẹ̀yin náà bẹ̀rù ọlọ́run ẹ̀yin náà bẹ̀rù ọlọ́run kò sábúrú bẹ́ẹ̀ ah, ní pákẹ́tì kẹ̀kẹ́ kẹfẹ́ ọkọ̀ pé bóun ní bàbá yìí ti jẹ́ bóun ní bàbá yìí jẹ́ o àmọ́ kọ́ ọkùnrin ọ bẹ̀rù ọlọ́run kíyàwó náà ti kẹ́nẹ́ kíyàwó náà bẹ̀rù ọlọ́run torí ìdí eléyìí níwọ̀n nínú àwọn ẹ̀tọ́ tí a lè mẹ́nu bá òun leléyìí nínú tó ṣe pé ọpọn dandan fún ọkọ kó ṣe fún ìyàwó rẹ̀ lábẹ́ gbogbo àwọn eléyìí tí a ti sọ sẹ́yìn lórí kẹ́nẹ́ ẹ̀rí pé takọ́ ti ṣáájú òun náà nìkan náwó lórí ẹ̀ lórí gbogbo bábùkọ́dà eléyìí àìsí ṣeré láti gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run lórí àwọn ìyàwó wa olóògùn ọlọ́run nítorí àsìkò wa láyà tí ó máa tẹ̀lé òun láyà tọ́lọ́ ọba àlejò ọlá tó fi ń kìlọ̀ fún wa nípa àwọn nǹkan kan tọ́lọ́ ọba àlejò ọlá kórìíra púpọ̀ jù tó yẹ kọ́lọ́ ọba àlejò ọlá kò bá mi ṣeré débẹ̀ rárá òun náà lọ̀rọ̀ ìjọsìn fún ọlọ́ọba lóhun nìkan. tóbi ni wàá bùdó lọ àwọn aláàtúntìrì kù ọlọ́wọ́ bá àlejò ọlá ọlọ́run nìkan ní ẹ̀sìn ẹ má mọ kankan ẹ má kẹ́kẹ́ abẹ́rẹ́ àwọn ọmọ àlejò nínú yẹn aláwájú ìlú النكرة في سياق سياق النهي وردت النكرة في سياق النهي نكرة شيئا شيئا لا نبي لا ملك مقرب ولا نبي مرسل الملائكة bọ́lá ọba àlejò láti fún wọn lẹ́bùtú fún wọn lágbára tó torí fún wọn lágbára wọ́n jẹ́ ní àpọ́nlé wọ́n jẹ́ ní iyì tó àgbọ̀dọ̀ fún wọn kẹ́gbẹ́ ọlọ́run. ìyẹn ni ọ̀wá yọ ọ̀pọ̀lọpọ̀ náà àwọn èèyàn lẹ́yìn. sábà ni ẹ má ṣẹbọ pẹ̀lú ọlọ́ ẹ̀dùnmí àwọn olùkọ́ àwọn tó borí àrẹ̀ fóòtà nìkan rárá ìyẹn nìkan kọ́ ẹ̀mẹ́yẹ ẹ̀bọ táwọn èèyàn ń ṣe lórí fún wọn nígbà tá a tún kéré jù lọ ọ̀rá kan bẹ tí kọjá lẹ́yìn wíńdò wa tí kọjá wájú wa owó ni wá ti àgbẹ̀ tí ti ìgbà táwọn náà wá tó padà dàgbà díẹ̀ padà wá rí àdó àwọn nínú fáwọ́sì làzíù àtàtà fáwọ́sì làzíù tó wá kéwú nírú yìí náà kéwú kò sí kò ní wọ́n òun ẹ̀lẹ́ lọ bí káyà sí ẹ̀rì ka ìsáwáká ìsáwówó àbí àbáraka àwọn tó bàtà wá bẹ́ẹ̀ kódà tí àwọn ti máa kà á kéde pé torí kọ́wà náà káàrí tí ò jẹ́ pé kọ́wà yẹn ti máa kà á gbogbo gbà wọ́n ti káwọn kọ̀ọ̀kan yẹn kí ni ọlọ́tí. bàbá ní àríwá bílà àríwá bá bílà sàádà bílà sàádà bàbá bílà sàádà بما فعلت إلا أخينا كان شوكا فصلي لربك وانهار gbogbo ayé lẹ́yìn tọ́kọ́ kọ́kọ́ ṣáájú ìsúkọ̀ lọ́hùn ìsúkọ̀ lọ́hùn àti sẹ́yìn àkọ́kẹ́ láti rí yáàmì káyé nínú Islam ọlọ́wọ́ bá àlejò ọlá ní kí lórí olùkọ́ ńlọ àwùjọ òwúrọ̀ máa ọlọ́run bá lè sọ́lá ní tẹ́ bá fẹ́ bẹ̀ mí èmi nìkan ni ẹ pè èmi ni wá ń jẹ́ Allah èmi ni ń jẹ́ Ar-Rahman ajá má bẹ́ẹ̀ni ìfọláwùn àtúmáàrún ìfúnà èyí kéyìí tí wọ́n fẹ́ pè ní oko ìní ọlọ́run èmi mú làwọn ọkọ̀ tó ta tó ta àwọn ọkọ̀ tó ta tó ta èmi mú ní Ar-Rahman yà hájú yà kọjú gbogbo àwọn kọ́tà mi bẹ̀rẹ̀ wọn nìyẹn kí ni Ya, wọ́n wá débi yá jẹ́kẹ̀jẹ̀kẹ̀ já yíyù yá jẹ́kẹ̀jẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ kúnkún bébébé mu kí ni wọ́n wá débi gbogbo àwọn nǹkan wọ̀nyẹn gbogbo àwọn eléyìí kíríkù ni òkúrú kò ṣe nǹkan àmì lẹ́yìn ọlọ́run yẹn nítorí àsìkò wa áyà yìí náà láàbò tú lọ́la olóògbé ọlọ́run áyà yìí náà láàbò tú lọ́la ọ̀rọ̀ ẹbọ ọlọ́run ò fi ṣeré o ọlọ́run ò fi ṣeré àwọn tẹ̀síwò wa táwọn ṣe láàyè yìí nínú súrátò lè káàbù kọ́ ni a ti ṣàlàyé púpọ̀ lórí ẹ̀ nínú àwọn nǹkan tó ń fa àtúnjẹ kọ́ náà ọba àdìgbò rákò rí ẹbọ pẹ̀lú ògbọ́ ọlọ́run a tún ṣàlàyé ẹ̀rẹ́ níbi ìlẹ́nu nǹkan táwọn àbá tọ́ka sí. ó ti ṣe pé ọlọ́run ọba àlejò ọlá ó ròyìn tí jẹ́ síríkù wípé ìnà síríkà nàdólùmọ́ọ̀nù àbùn. kéèyàn bọ́ lọ́wọ́ pàlọ́ wọ́n náà dólùmọ́ọ̀nù àbùn àbòsí tó tóbi ni tó fẹ́ mára bó sí ni tó tó. torí ìdí ọlọ́wọ́ bá nìkan ló wọ̀ fẹ́ ẹ̀sìn ẹ̀sìn ẹ wá wo tóbi tẹ̀lé òun náà lè ṣe dáadáa tó ju wa méjèèjì. gbogbo wa náà ká lóbi yálà wọn ti láyé tàbí òsì láyé ẹjẹ àwọn fi dáadáa títí táwọn òbí wa ọ̀ràn yẹn ni o. lẹ́yìn ìgbà tọ́lọ́wọ́ bá nìkan ló sọ ìwọ tí ẹ̀ tá ìwọ àwọn òbí lóbi tẹ̀lé o. gbogbo wa táwọn òbí rẹ̀ bá ń bẹ láyé kó o ti ń ṣe tẹ́lẹ̀ mà kó o ní ìwà lówó lọ́wọ́ ni ọ̀rọ̀ pé ò lówó lọ́wọ́ kọ́lẹ̀ yẹn ti ṣe dára fún mi ọ̀rọ̀ ẹnu rẹ náà dáadáa ní tóbi rẹ̀ mo ní wá kí n náà ní máa ti ṣe dáadáa lẹ́wà o tí ò sí ọdún sálájà lẹ́wà o ibi wọn wà ìgbìnà ìfún mọ́tálítà ní ọkọ̀ fóònù ń bẹ kò ní burúburú kọ máa rówó ra káàdì ọlẹ́ náírà nítorí màmí nìkan náà mo dìde rà mo fẹ́ bá wọn sọ̀rọ̀ bí ọba tán sí tọ́ ọlọ́run àyàn ìgbé mo mo fẹ́ wọn nú torí bàá mi mo fi rà ọmọ gidi ó dà bò bá sí lọ́dọ̀ wọn náà ṣe bá wà ó lọ́dọ̀ wọn dá lọ́dọ̀ wọn gbọ́ ayé ayé wa abẹ́rẹ́ ọba àdìsọ́lá àkàlẹ́ ní iná láti ṣe nǹkan kan wá ṣe gbogbo wa ìdílé mùsùlùmí wa di ìdílé alálàáfíà ìdílé abẹ́rẹ́ àgbogbo ah, àwọn ìtọ́ wa kù díẹ̀ pàtó kí ọmọ sábà wa tún ìdílé náà ṣe torí pé tí ìdílé bá dáa wọ́n yà àwùjọ wọ́ta o ẹgbẹ́ lọ́wọ́n kọ́lọ́n kọ́mọ sábà tún ìdílé mùsùlùmí kọ́lọ́n wa tún sí o ìdámàtí ya arhamar rahman ṣé àwọn ọlọ́ta aládìrẹ́ láti máa tẹ̀síwájú lọ́la. àtiwájídùn fàlà tẹ̀sítàlùwọ̀n fàlà tẹ̀sítàlùwọ̀n máa ń tán وأنتم إلى ربكم تقلبون أدواجكم فلا تظلموا أدواجكم فلا تظلموا فأنتم إلى ربكم ترجعون فأنتم إلى ربكم تقلبون أتلسلوا وأما تابتما ẹ̀tẹ̀lẹ̀ tolúwa ẹ̀ má sòrò jù ma torí pé ọ̀dọ̀ ọlọ́run la ó padà sí torí pé ọ̀dọ̀ ọlọ́run la ó fàbọ̀ sí. ẹ̀tẹ̀lẹ̀ tolúwa ẹ̀ má dàbò sí ma ẹ̀tẹ̀lẹ̀ tolúwa ẹ̀ má sòrò jù ma torí pé ọ̀dọ̀ ọlọ́run la ó padà sí torí pé ọ̀dọ̀ ọlọ́run la ó fàbọ̀ sí. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته